الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لخل ما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم ربكم هذا صراط مستقيم قال من آية دكتور في آية دكتور wọ́n sọ nípa èyí tó ṣẹ́kù nínú àlàyé ìró òdùnnú. يتم ملائكة جبريل عليه السلام توفن أيام أبي عيسى مريم عليه السلام وني ومصدقا لما بين يديه بدأ النبي عيسى بادي إن أردت ما يصوم يا رب إسرائيل صلى الله عليه وسلم ومثل ورسولا إلى بني إسرائيل أي ونبعثه رسولا إلى بني إسرائيل ومصدقا لما بين يديه إن كي مصدقا قل حقا على ورسوله قد يقع في كسارة في آت السلوك سك سام سام إسرائيل àwọn aṣèlóṣìṣẹ́ tí ó jẹ ẹlẹ́yìn òdodo fún tó ti síwájú ẹ̀ dídé rẹ̀ lójúṣẹ́ yóò jẹ́ ìjẹ́rìí òdodo tí ń tá a ti sọ nípa rẹ̀ nínú síra tó ṣíwájú nínú kọjá máa àbí kó sì jẹ́ pé wàjì tókùn mọ̀sàdìkà mọ́ wá báyìí lẹ́nu tí ń ṣe ìjẹ́rìí òdodo fún tá ti sọ síwájú gbogbo àwọn mẹ́tìtì wọn bá kí wọ́n tó dé òjíṣẹ́ tó síwájú fáwọn èèyàn ní ìròyìn fáwọn. torí ẹ̀ anábì musa àrẹ́lẹ̀ sílẹ̀ nínú àtẹ̀wọ́rọ́dà mẹ́jọ̀mú láéláé ọlọ́run tó sọ nípa anábì ẹ̀ríṣà tirẹ̀. anábì musa ti sọ fún àwọn èèyàn náà sọ nípa tani nípa nàbì Ìsá alayhi salam ìdí ni pé àwọn ànábì Ọlọ́run nínú tí ó mú wọn yàtọ̀ sáwọn èèyàn yòókù òun náà ni أنهم بلغوا البلاغ المبين كما كتموا شيئا مما أرسلوا به والجسد ني جسد وقع وصدق قرآن صلى الله عليه وسلم kọ́dà nínú ìròyìn àwọn òṣìṣẹ́ yàtọ̀ sí pé wọ́n jíṣẹ́ tá a gbọ́dọ̀ fi rinlẹ̀ fún wa òun náà ní ọ̀sẹ̀ òdodo. kí wọn lẹ́nu musa fẹ́ gbà nínú kó gbé ọ̀rọ̀ àmẹ́bí yìí ká pamọ́ sáwọn èèyàn lẹ́yìn tó náà ti sọ fún pé ń bọ̀. ìgbà tí ń bẹ nínú sẹ́tọ̀nà fi ràn sálàyé rẹ̀ sì ń bẹ nínú ẹ̀tọ́wọ́ àwọn òṣìṣẹ́ náà ń gbé nǹkan pamọ́. torí ẹ̀ wọ́n ní ń bọ̀ tẹ́lẹ̀ pé tí dé ó túmọ̀ sí sọ nínú síra tó síwájú nípa pé ń bọ̀ ìkùnà bá nù ìkùnà bá sì bá ìròyìn ìròyìn di bẹ́ẹ̀ sì ni ìròyìn ọlọ́run ìkùnà gbọ́dọ̀ bá nítorí tí ìkùnà bá bá di irọ́ ìwọ̀sì ní ká pé ọwọ́ náà rọ lọ. torí di eléyìí dídí ànábì Ìsá ibn Maryam alayhi salam ó jẹ́ ìjẹ́rìí òdodo sí ní tí wọ́n ti sọ nípa rẹ̀ sáájú nínú Tawrata tàbí ọ̀wà. ìgbàdá ànábì Ìsá wá sí tí gbogbo onílàkà ẹ bá ronú nípa ntọ́lọ́ ti sọ tẹ́lẹ̀ nípa abánábì Ìsá ń bọ̀ lẹ́yìn ó tún balẹ̀ wípé àtàwùrátù kalamullah bí àtàwùrá ọ̀rọ̀ lọ nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ó múlò ìyàn dodo wa ó sì sẹ ó sì sẹ wí ìdí nu yàtọ̀ kó gbọ́n ànábì nínú alukur'an wọn mú sọ́dọ̀ kanmi máa bẹ́ẹ̀ náà yẹlẹ́ wọn mú sọ́dọ̀ kanmi máa bẹ́ẹ̀ náà yẹlẹ́ kódà tó fi dórí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam dídé rẹ̀ ìjẹ́rìí òdodo ní sèǹtẹ̀ tó síwájú àwọn gbà bẹ́ẹ̀ ìbẹ̀ ti wí náà ìròyìn ànábì àyíṣá àrínúmọ́lẹ̀mú láéláé dídé ànábì àyíṣá ó sì jẹ́rìí sí ìdánwánu mọ́lẹ̀mú láéláé ǹjẹ́ báwo ni mọ́lẹ̀mú láéláé yóò ti ṣe jẹ́rìí sí òdodo dídé ànábì dáàfún ní mọ́lẹ̀mú tuntun? tí mẹjẹmú tuntun ọ̀wá ní sọ nípa ànábì gbẹ pẹ̀lú pé yé wa ẹ̀yìn gbà yìí pé mẹjẹmú láéláé gẹ́gẹ́ bá kúránì ti sọ ọ sọ nípa ànábì Ìsá alayhi salam ẹ torí dídí ànábì Ìsá fún ti mẹjẹmú láéláé ẹ fún ti mú dáadáa pé yẹ òdodo ló sọ kí ló wá sí nígbà tí mẹjẹmú tuntun sọ nípa ànábì Muhammad. صلى الله عليه وآله وسلم تنيا تني تلون تلي مجمو لا لا تذكروا يا نبي محمد صلى الله عليه وسلم أنتم بينوا مجمو لا لا أنتم بينوا حصر كيلو تسببوا فلما جاءهم ما عرفوا كفروا به nígbà tí wọ́n ti mọ̀ tó dé wá kí ló dé tẹ̀sà ìgbàgbọ́ tó ń tẹ̀sì gbàgbọ́ pé ń tọ́wá nípa ànábì Ìsá nínú mẹ́jọ̀mọ́ láéláé òdodo ni sẹ̀nà pé lẹ́yìn ìmọ̀ ti gbá oríṣi méjì wọn kà mí míì máa ń fi gbọ́ oríṣi méjì wọn kà àwọn ni wọ́n pè ní mọ̀tọ́ fífò àwọn alábòsí ni. الذين إذا اقتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون أطلقا تلو باتن يرى kóńgò tẹlu ńgbà tẹyìn ọ̀rọ̀ àgàrí ọ̀tọ̀ ńgbà tẹyìn fẹ́ tà ọ̀tọ̀ ní kóńgò tẹlu ńgbà tẹyìn fẹ́ ẹfẹ́ mọ̀ nípa défù gbogbo nǹkan tó ń pa rẹ̀ nínú ìwé tó síwájú ẹni òdodo ní òdodo ní tòṣùgbọ́n gbà tó dọ̀rọ̀ àná Muhammad sọ̀rọ̀ bá àríwá rẹ̀ sílẹ̀ ọkọ̀ fi kún ẹni ara àwọn òbí bẹ̀ àwọn wà síbi àwọn òbí bẹ̀ à gbọ́dọ̀ tó rárí sùn tẹ̀ ẹ̀ lé ọlọ́run adákan sì wá lọ́nà wọ́n pọ̀ wá lójú títí gbogbo ànábì kọ̀ọ̀kan ìjẹ́ yìí òdodo ni sí nítorí wá sáájú rẹ̀. ومصدقا لما بين يدي من التوراة èmi jẹ́ ẹ̀rí في sí ohun tó ti síwájú mi nínú àtàwòrán kò sí ànábì kan tó ràn án lẹ́nu gbogbo àwọn ọ̀dọ́sẹ̀ sọ. àyà àfikọ́jẹ́ fún ànábì tó ti síwájú rẹ̀ ti fáwọn èèyàn ní òrò nípa kó náà wà. النبي صلى الله عليه وسلم ما كان بدعا من الرسل إذا ما في تكاديفي وسيلو ẹ̀ láìsí kò sí sóti sẹ́kàn tó síwájú rẹ̀ rí àwọn ànábì tó wá síwájú rẹ̀ ọ̀rọ̀ tí ẹ̀ náà yàtọ̀ fún àwọn ànábì tó síwájú gẹ́gẹ́ bá ti ṣe fún àwọn èèyàn ní ìrònípa ànábì tí ń bọ̀ ànábì tó síwájú fún àwọn èèyàn ìrònípa ànábì tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n fún wọn ìrònípa gbọ́dọ̀ Muhammad sallallahu alaihi wasallam bọ̀ bẹ́ẹ̀ náà ni ilé ìṣẹ́ ń kálukùrán وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد ọlọ́run ló fún wọn rò ló ti sẹ́kọ̀ọ́ ń bọ̀ lẹ́yìn ní lórúkọ rẹ̀ a máa jẹ́ ahmed nínú sàdá ti ṣáájú ìtàn àwọn Hadrani min ahbari al-yahud tí wọ́n ti Mẹdínà olùmọ̀ méjì náà olùmọ̀ àwọn Yahudi tí wọ́n ti Mẹdínà láti wá ṣèbéèrè lọ́dọ̀ àwọn ìṣòwò àti nǹkan oṣù wájú tó náà ní àbúkọ́ akpé mẹ́fẹ̀ẹ́ wọ̀lú wọ́n ti rámì fi yẹ ìlú tí wọ́n lánàá bí lọ́ọ́ gbé ni lọ́sí wọlé tó àdéhùn sọlọ́lá àríwá àdìsẹ́ náà wọ́n rí pé ìròyìn rẹ̀ ṣe gẹ́lẹ́ pẹ̀lú dáhùn kàánù tí láti ń bẹ lọ́dọ̀ àmọ́jẹ̀mú láíláì àti tuntun. lẹ́yìn rẹ̀ ọ̀kan ni wọ́n ní ìwọ ni Muhammad òótún máa jẹ́ Ahmed ọlẹ́bìnrin bẹ́ẹ̀ wọ́n ti rí ká ẹni tí ọ̀gá ní sábà sí sórí ara rẹ̀. kápẹ́ general library kan wà but àyè kan wà sí gbogbo pọ́blíkì ò tún lè wọ̀ sẹ́nu kọ́ tako general library because mathematics general library ó túmọ̀ sí pé gbogbo èèyàn wà ẹ̀dáìtì láti wọ̀ bẹ̀ and ó yẹ kí wọ́n lẹ́sọ̀ọ́ láti ka gbogbo òwe tó bá wà ń bẹ̀ ṣẹ́ máa fẹ́ kà kò bẹ́ẹ̀ ni general library lọ́dọ̀ àwọn mùsùlùmí wọ́n máa ń general library níbí gbogbo ìjọba wọlé ìnáwó tíra tó bá wù yẹn ẹ̀ka ìjọba wù yẹn torí kò sí táwọn àgbẹ̀ pamọ́ òdodo hàn gẹ́gẹ́ bí ó ṣùgbọ́n lọ́dọ̀ sí wọn sì máa lọ sí Vatican ẹ̀ríkì nínú general library àhọ́ ó níbi tí general rẹ̀ dé tí ó sì di private tọ́lá àwọn abìkan ń bẹ dákìrì wà tọ́ ọ bá lọ túwèé débẹ̀ ẹ̀rú ń bá wọn kí nǹkan ọmọ sí subhanallah yẹn bí ìdájọ́ káwọn èèyàn ó lu wọn rí èyí tí wọn kọ́ fún wọn rí kò sí bẹ́ẹ̀ ṣe lè rí. á àdúgbò kọ́nà tó sọ àwọn mùsùlùmí. ومصدقا لما بين يدي من التوراه eléyìí náà tún jẹ́ ìsìnkí àníṣe ẹlẹ́bẹ̀ Ìsá alayhi salam gbogbo ọmọ ìsírẹ́lì lọ́lọ́run ọ̀rọ̀ àti gbogbo wọn pátá lọ́lọ́run àti gẹ́gẹ́ bó ti ṣe rán ẹlẹ́bẹ̀ Mùsá tó gbogbo ọmọ ìsírẹ́lì bẹ́ẹ̀ náà lọ́rán ẹlẹ́bẹ̀ Ìsá alayhi salam. sí gbogbo ọmọ Israel. ولأحل لكم بعض الذي حرم عليكم nínú tí mo wá ṣe lọ wá láti wá sọtẹtọ fún yín apá kan nínú tọlọ ti ṣe fún yín àwọn olùmọ̀ nípa tẹsíìrì من حرم عليكم من الذي حرم عليهم واني أقصى لنا كما يه صلى الله عليه وسلم أبا وسلم وقرا آه نينو تفسير الألوسي روح المعاني واني انتي وانصر nípa pé fúnmi màálíkùn yẹn ọ̀rọ̀ àní ara wọn ni àwọn oníṣègálẹ̀ wọn ni rárá oríṣiríṣi kìrá àwọn بعض الذي حرم عليه ومن الذي يحرم الله تريد أن تفسر للمعلوم حكمة ثم ولا سوى سياقة من نصر وسبيلي وفي مفيد مع صوت الصوفي سبب بإذن الله طب فاتقوا الله وقد جئتكم بآية من ربكم مسلمان وقيلة يقولوا لدعي أتتكم آية من اسم الجنس mo mú àwọn àmì wá fún yín láti ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yìí. فاتقوا الله وأطيعون nítorí náà ẹ pa ẹ ọlọ́run o kẹ̀sì tẹ̀lé àṣẹ ẹ̀kọ́ pọ̀ nínú àyà yìí nínú àwọn ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ òní wípé ọlọ́run bá wá nínú àyà yìí ẹ má gbàgbé pé màláìkà ló fẹ́ fún ìyá ànábì Ìsá ní ọ̀rọ̀ òbí fún ànábì Ìsá gan títí tó fi di ọ̀rọ̀ tá ń sọ nípa àròyìn tí màláìkà fún ìyá rẹ̀ títí wọn ò tí ì lóyún ẹ̀ àmọ́ náà wọn bá máa ń tí ò tí ì ṣẹlẹ̀ tó ń wọ́n bá ṣẹlẹ̀ báwo ni ó rí lọ́lọ́wọ́n bá ṣe fún wa nírò nípa gbogbo bí ó ṣe rí ọlọ́wọ́n bá ní nínú àyà yìí wọ́n ṣàlàyé tẹ́tàmẹ́fẹ́ yìí sábọ̀ wá sí kí ni mission rẹ̀ mission tí ànábì Ìsá alayhi salam tó mú wa tó dé klọ̀ lórí mission tí ànábì yìí. Musa alayhi salam nítorí pé ànábì Isa alayhi salam òun kan lára gbogbo àwọn òfin tó wà ní mẹ́jẹ̀mú láéláé ní tẹ̀lé ṣùgbọ́n lẹ́kún tó wá nínú Injil wọ́n tó fi kàn án iṣẹ́ tó wá jẹ́ àkọ́kọ́ rẹ̀ onígbé dídì òun ìjẹ́rìí òdodo ni sí ní tó ti wá nínú at-Tawrah eléyìí ó túbọ̀ mú kí àwọn ẹni tí ń ka tàwùrátà sáàtì pé kí wọ́n pa tàwùrátà sí lápàtì tán yóò túbọ̀ jẹ́ kí wọ́n gbàgbọ́ lódodo pé àníṣẹ́ ti rọ̀ lọ. àwọn òfin tó sì wà nù rẹ̀ ń kọ́ òfin ọlọ́ọ̀ni. wọ́n mú sọ dẹ́kun lè máa bẹ́yìn náà yàtẹ́ yẹmí náà tẹ̀wúrọ̀ yóò túbọ̀ jẹ́ kí ọkàn wọn balẹ̀ sí wípé àwọn òfin tó wà nù tàwùrátà dídé tànẹ́bì Ìsá kò fẹ́ yàtọ̀ sí dídé tàwọn ànẹ́bì míì tó ti wájúwájú rẹ̀ lẹ́yìn ànẹ́bì Mùsá alayhi salam nítorí pé àwọn ànẹ́bì ànẹ́bì ànẹ́bì ànẹ́bì pípọ̀ ti wá lẹ́yìn ànẹ́bì Mùsá alayhi salam kó tó wá kan ànẹ́bì Ìsá alayhi salam ṣùgbọ́n tó ti kó gbogbo àwọn ànẹ́bì ń lọ́ọ́ ti ti pọ̀ tó kò sí ẹnìkan nù wọn tó ta kó ní tẹ̀wúrátà wọn tẹ̀wúrátà náà ni wọ́n ti ń ṣèdájọ́ ọlọ́ni inna anzalna tawrata fiha hudan wa nur yahkumu biha an-nabiyyuna alladhina aslamu lilladhina hadu yahkumu biha an-nabiyyun tawrata ta sọ̀kalẹ̀ ìmọ̀nà ń bẹ́ẹ̀ ìmọ̀lẹ̀ sì ń bẹ́ẹ̀ àwọn ànábì tó gbà fàkọlọ ní máa fi ṣèdájọ́ àti àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn ànábì tí wọ́n dé lẹ́yìn tani anabi musa alayhi salam tọ eléyìí ìgbà tí anabi isa náà ti dun tó náà ti sọ pé musaddiqan lima bayna yadayhi min at-tawrah nínú àwọn yahudi tó ń dùn pé yes we are still on the same track àìyọ́ náà padà ẹnì kan fíìmù tuntun wa musa náà tọ ọlọ́ni. آه، وقفينا من بابه بالرسل وقفينا من بعده بالرسل سواء يعني ولقد ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى بن مريم البينات ولقد آتينا موسى الكتاب àwọn olùmọ̀ọ́nì pàtẹ sí i wọn ló lọ́n sọ ife dájúdájú àti fún musa ní tíra kan gbogbo yín sì mà kó náà nìkan ní àtẹwà. wàkọ̀fẹ́yìnà mi bàdí ìdè rọ̀sì àwa mú kí àwọn òjíṣẹ́ kí wọ́n tún dé lẹ́yìn rẹ̀ òjíṣẹ́ ń dé lẹ́yìn òjíṣẹ́ òjíṣẹ́ ń dé lẹ́yìn òjíṣẹ́ òjíṣẹ́ ń dé lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run bọ̀ wá sọ fún àwọn التوراة يحكم بها النبي gbogbo النبي التوراة التوراة التوراة أنا لو أنا في الكتاب شوف وآتينا عيسى بن مريم البينات ثم عيسى بن مريم أتكون لهم سيرة أكون سيرة دنيا وأوجارين يعني في يتوفي توراة أم سيرة إليه لو قالوا في جسر يهودي وفي آخر báwo ni wọ́n ti wá ní mútúrà mi wá àbí òye gbogbo àwọn tó tẹ̀lé ọmọ òun kankan wá àwọn ń tẹ̀lé ti mú sáyẹn tó wá àwọn tó dá wà lálẹ́ nígbà tó tún wá mútúrà wá kì ti pé ń tí tòwúrátà dá orí gbé eléyìí ẹ yọkù ah, gidigidi. torí ẹ̀ báwo ni ànábì Ìsá ti jẹ́ musaddiqan lima bayna yadayhi mina at-Tawrah mission àkọ́kọ́ nù pé títí òun wọ́n jẹ́ ìjẹ́rìí òdodo sí tó ti wá nù Tawrata mission kejì wa li uhilla lakum ba'da alladhi hurrima alaykum mo sì wá láti wá sí apá kan nínú tí ọlọ́run ti fi lé ìwọ̀ fún yín mo wá láti sọ́dẹ̀ tọ́ pẹ̀lú ìyọ̀nà ọlọ́run ó lóun jẹ́ ìjẹ́rìí òdodo sí ní tó wà nù tòwúrátà tọ̀dún ni ó ti jẹ́ ìjẹ́rìí òdodo sí ní tó wà nù tòwúrátà tó sì tún wá pa apá kan nínú òfin tó wà ń bẹ̀rẹ̀ ọ̀tàkùnrin àwọn àbí ọ̀tàkùnrin àwọn náà kọ̀tàkùnrin àwọn nípa wípé anakulẹ́sẹ̀ ìbọ̀kọ̀ ọ̀lẹ̀ kọ̀tàkùnrin àwọn sábà wípé anasa kí òfin tó gbẹ̀yìn kọ́ pa òfin tó síwájú rẹ̀ tàbá ní kìí ṣe bí bàǹkà jẹ́ kọ̀tàkùrà wọn. àjẹpẹ́ yóò jẹ́ kí ni ìmọ̀ hanwábáyà rẹ̀ yóò jẹ́ àlàyé ni àti àfihàn ntí òye tẹ́lẹ̀ àlàyé àti àfihàn ntí òye tẹ́lẹ̀ ó ti jẹ́ àtakò kọ̀tàkù mẹ́. tó eléyìí túmọ̀ sí fún Ànábì Ìsá alayhi salam míṣàn rẹ̀ nù. míṣàn kẹta wọ́n ti túkùn bí ayé ti ń rọ kìfún àwọn àmì tẹ́sí gbàgbọ́ kó ti ṣe ọlọ́run ní tuntun mọ́ àbáyé eléyìí làwọn mission ànábì Ìsá alayhi salam ìjọba ka bíbélì tó àlọ́wọ́ wọn náà ń eh, wọn ti pè Matthew níbẹ̀rẹ̀ tura ẹ̀ ẹ̀ Ìsá ọmọ kìnnìkan ọmọ kìnnìkan ọmọ kìnnìkan ọmọ kìnnìkan so wọn sọ pé tẹ́lẹ̀ wọn ti ní ẹgbọ́dọ̀ ṣe zina torí pé wọn zina nínú mẹjọba láéláé ní ìsìnkí tẹ ṣe mẹsẹ zina lásán ọgbọ́dọ̀ lóbìnrin lóbìnrin sóye sẹpẹ eléyìí wọn ṣe àfikún lórí òfin tó ti síwájú tọ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan wà tó ti pín anabi Isa alayhi salam ìgbà tó ń dé ọgbà àwọn òfin kan ọ̀nà ọba ti ṣe àwọn kankan lè wọ̀ fáwọn ọmọ israẹl òfin tọ́lọ̀ fi hàn nàbì ẹ̀yíṣà pa apákan nínú rẹ̀ àwọn ìyàwó dé òfin kọ̀ọ̀kọ̀ parí nítorí tí wọ́n bá fi lè gbà ọ́ parí tí wọ́n bá gbà wọlé àjẹsí wọn gbà pálukùrọ̀ àrẹ náà pa gbogbo ẹ̀rẹ́ wọn gbà wọlé abẹ́ ẹ̀fẹ́ tí gbà pé tànàbì ẹ̀yíṣà pa apákan rẹ̀ nù tànàbì Musa bí wọn ní òmù yìí má gbà pé nítorí ọ̀sẹ̀ náà Nabi sallallahu ọ̀pá gbogbo ti ń bẹ lọ́wọ́ yẹn rẹ lápárẹ̀ kan olùpẹ̀sẹ̀ ti rí lọ́jíìkì tó wà bẹ̀ táwọn fi sọ pé rárá ọ̀pá ti sọ pé mo wá ti apá kan nínú tó yín fi hàn wá wípé òfin. tọ́lọ̀ fún anabi Isa alayhi salam ọ̀pọ̀ apákanrẹ́ nínú òfin ìtọ́lọ̀ fún anabi Musa alayhi salam eléyìí lọ́tọ́ gba sí nínú àwọn olùmọ̀ ọ̀rọ̀ oríṣi kejì ọ̀sọ́ yìí pé òfin tọ́lọ̀ fún anabi Isa ọ̀pọ̀ apákanrẹ́ nínú tọ́lọ̀ fún anabi Musa alayhi salam yàtọ̀ sí kọ́kàn sí apákan nínú tọ́lọ̀ bá ti fi léèwọ̀ fún wa ọ̀sọ́ Ìsá náà gbà fún rẹ̀ wọ́n ní kò sí nǹkan kan nù sọ̀rọ̀ àti ọ̀rọ̀ kejì nù àwọn tí wọ́n ní kò pa kankan rẹ̀ ọkàn àti apá kan nínú tó dé wọ̀ ọ̀sọ́dẹ̀ tọ̀kan ṣùgbọ́n bí ọtí kọ̀ bí ẹlẹ́dẹ̀ ti kọ̀ bí ajá ti kọ̀ torí pé gbogbo ẹ̀ àlàyé wa lórí pé sanabi Ìsá fi kú orí pé ìwọ̀ lẹ́lẹ́dẹ̀ wà lọ́wọ́ tó fi kú orí pàjá ìwọ̀ náà lọ́wọ́ tó sì fi kú orí pọ́tì ọ̀tọ̀ fún mu náà lọ́wọ́ ṣùgbọ́n gbà tó lọ tán bọ́ọ̀lù iná làyí padà dé tọ nítorí délé yìí wọn ní alẹ́bí ẹ̀rí sáré àwọn tó sọ̀rọ̀ kejì tán ní kọ̀ọ̀kan kankan ju pé ọkàn máa òfin kan wá torí pé àwọn nǹkan tí ọ̀pá rẹ̀ wọn ní kò sínú sọ̀rọ̀ta nítorí ńgbà tí ẹ̀sìn àwọn ọmọ tí wọn pọ̀. ọlọ́run ti àwọn kankan lé wọ̀ fún wa ọlọ́run ti àwọn kankan lé wọ̀ fún wa ọlọ́run ní kàbí bọ́ọ̀lù mi mi náà lẹ́bi iná áàdù حرمنا عليهم طيبات وحلت لهم وبصدهم عن عن سبيل الله كثيرا ọlọ́run torí àbòsí àwọn ọmọ israẹl àbòsí wọn pọ̀ láti fi apá kan nínú àwọn nǹkan tó dùn tó ní kò sínú tó rádà. ṣùgbọ́n ọlọ́run bá ń sọ ọba nàbí musa pẹ̀tọ̀ lórí ẹ̀sẹ̀tẹ̀sẹ̀ yìí torí rẹ̀ àtẹ̀kọ́bá ilé wọ̀ fún yìí gẹ́gẹ́ bọ́lá bá ti ṣe ẹran rà fún ilé wọ̀ fún àwọn ọmọ Israẹl ọlọ́run ti ẹran rà fún ilé wọ̀ fún bákan náà ọ̀rá ẹran èyí tó yí mọ́ ẹran ọlọ́run ti ilé wọ̀ láti jẹ so gbogbo nǹkan yẹn ọlọ́run ti ilé wọ̀ fún wa nítorí ìwọ̀ ọ̀daràn wa so ṣùgbọ́n anabi Isa alayhi salam nínú sẹ́sìn wa ṣe ni pé àwọn nǹkan tó náà ń sílé ìwọ̀ fún wa ọlọ́run ọba tó ṣe lẹ́sọ̀ fún wa. àmọ́ anabi Isa wọn kọ́ ìyàtọ̀ sí táwọn Yahudi náà ṣe oníjọ sátidé náà lọ́jọ́ rẹ̀ kí báwọn Yahudi ti jẹ́ kí ni ọjọ́ sátidé làwọn náà mú ṣé yàtọ̀ mbẹ́ kò sí yàtọ̀ lẹ́yìn náà òfin tó náà máa ń rófin nípa kankan ìlú tọ̀rọ̀ àtàwọn ti rí wọn nítorí kò sófin kankan nínú ìdílá kò sófin kankan nínú bíbélì ògbó ògbó náà ni so ìdí ni tó fi jẹ́ kí tó máa wá pé kìnnì kan tọ́ kìnnì kan tọ́ ẹni tó bá ti báyìí láti fún nínú gbowó tìrì nínú májẹ̀mú láéláé torí ẹ̀ náà lẹ́sìn rí pé àwọn náà lónìí ẹ̀rí pé lẹ́sìn ká májẹ̀mú láéláé náà wọ́n tó ta tuntun ṣùgbọ́n kí là ń nábì ẹ̀yí sá sí ni wọ́n yí ọjọ́ sátidé padà sí ọjọ́ ọ̀sẹ̀ nítorí wọ́n fẹ́ẹ́ fi lòdì sáwọn ìyàwó jíjọ ráwọn wọn ti kú pa ànábì Ìsá nínú gbàgbọ́ tiwọn bí làwọn sọ wọn máa lu ọjọ́ ọ̀tá wọn bákan náà wọ́n mú ọjọ́ Sunday torí pé òun lọ́jọ́ àkọ́kọ́ náà tẹ èèyàn ànábì Ìsá ní gbogbo eléyìí ṣẹlẹ̀ torí di eléyìí báyìí wọ́n ní kò kò sí nǹkan tuntun kan tó mú wa so ọ̀rọ̀ ikú bẹyà ọ̀pọ̀ apá kan rẹ nínú àwọn kan tí ọlọ́run ti ṣe léèwọ̀ fún wa ọ̀wé eléyìí náà lọ́kàn tẹ́lẹ̀ kì í ṣe kófin tuntun kan ló mú wa. ọlọ́run ọba wa ní tẹ́tẹ́kúlọ́ àwọn àṣeyọ̀ ẹ̀ rí pé òfin kan kò òfin kan rẹ eléyìí ń bẹ ní òfin ṣẹ̀ríà wọ́n pè ní ànáfà òfin kan ti síwájú ọlọ́run ọba wa fi òní yóò fi dípò rẹ̀. لحكمة يعلمها الله ọgbọ́n tó dópin tí ń bẹ́ǹdì rẹ ọlọ́run kan lọ́mọ gbọ́n àwa lè kàn máa alélóye díẹ̀ nípa pé bóyá ń tọ́pọ̀ á nì bóyá ọlọ́run fẹ́ ṣe dẹ̀kun fáwọn èèyàn lẹ́yìn tí òfin àkọ́kọ́ lé fún wa bóyá ó fẹ́ ṣe nǹkan báyìí lápèjú ẹ níbẹ̀rẹ̀ Islam òfin tó de jihad ogun jíjà sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ó ní pé kí mùsùlùmí kan kó kojú kèfèrí mẹ́wàá tógun bá dé mùsùlùmí kan gbọdọ̀ sá fún kèfèrí mẹ́wàá lẹ́yìn ọ̀rẹ́ ọlọ́run ọba ni àná kọ́pọ̀tọ̀ lọ́ọ̀kọ̀ àǹkún wà á nìmọ̀ àná fíkún bá àpò ọlọ́run ti dẹ̀ fún yín nítorí wọ́n mọ̀ pọ̀ lẹ́nu ọwọ́ ni ní ìsìn tútù wà lórí tútù wà lọ́rọ́ wà lọ́sẹ̀ sọ́sẹ́ pé ìdẹ̀kùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ èèyàn mẹ́wàá ni wàlẹ̀ kan gbọ́dọ̀ fojú tó bá dogun nífẹ̀ẹ́ ọlọ́run kò fojú méjì ọ gbọ́dọ̀ sáfẹ̀yàn méjì tètè kọ́ ọmọ sọ́jà yẹn tó ti fi hàd báyìí dé sọ́jà mùsùlùmí kan ọ gbọ́dọ̀ sáfún sọ́jà kèfèrí méjì níbẹ̀rẹ̀ tí ọkọ ìyàwó kan bá kú tó fi ìyàwó rẹ̀ sílẹ̀ ọdún kan níyàwó fi tó fi jókòó pọ̀ wọ̀lẹ́dínlẹ̀ ìṣòwò fọ́ọ̀nù ní ìfọ̀ ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج أنا تنكو في أولا مي أولا في السنجاو يا أولا مالو فرص قباقو لا يجب مولي وجاد نولي سبحان الله شبه لا يرى أنا ما بأس يدعو أنا والذين يتوقعون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا gbogbo àwọn etí wọn bá kú ní fìyàwó sílẹ̀ àwọn ìyàwó wọn jókòó lẹ́yìn ikú wọn fóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ìdẹ̀kùn ni àbí èsì dẹ̀kùn ìdẹ̀kùn tó bẹ́ẹ̀ lẹ́nu ara òfin irun táǹkì gan gbàtọ́ náà wọn kọ sí lọ́ràn yìí àádọ́ta àwọn ọlọ́run bá ti lọ́rùn ẹ̀ka lọ́bi sọ̀rọ̀ àríwá ẹ̀jọ̀ ṣùgbọ́n eléyìí wọ́n sọ pé nàkọ́n ọ̀bùlọ̀lẹ̀ ti dà ní pípa òfin rẹ síwájú kẹ̀kẹ́ tó lò àmì ọlọ́pọ̀ irun àádọ́ta ọlọ́run ti dín òkùnkùn márùn-ún márùn-ún náà lọ́sọ̀lọ́pọ̀ ṣe bá ti bá ṣe yìí. Jadi ẹgbẹ́ sálẹ̀ bí musa tó ní ká nàbí òtún padà sí ha kí ni padà náà márùn-ún àádọ́ta gbogbo ẹni tí yóò bá lò sọ àlùjáná ẹ ìlú ọ̀pọ̀lọpọ̀ sí ń fa àlùjáná rẹ̀ rárẹ̀ láì kírun sọ àlùjáná torí di eléyìí min ayatin awo mun بخير منها أو مثلها أنا أقبل في كارك أبي كم واحد صلى الله عليه وسلم بي آية كما القرآن أي أبي كم يتبدا زلوان أبي وريكا سيلي نوكي لنا كنت سنة أتدسل أن تنكو في نفسي كنت سنة nínú alukur'an torí ẹ̀ nínú alukur'an áàdì áyà tó ṣe wípé à ń ké ní kíké à ń kà ní kíkà ṣùgbọ́n òfin rẹ̀ ọlọ́run ti pa tọ́ba ti nínú náà ó mẹ́wàá àmọ́ kò sí fún náà gẹ́gẹ́ bí pé tí ọkọ àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé kéèyàn tó sọ nípa àkùrán wọn gbọ́dọ̀ kọ́kọ́ nímọ̀ nípa òfin ṣẹ̀ríà ẹ̀rọ bẹ́ẹ̀ tó kàlẹ́ sí àkùrán ní ìjọba gómìnà àṣìṣe là ń ṣe ọdún kan lọ́nà nípa òfin ọmọ ẹjọ́ fún lẹ́yìn ikú ọkọ wọn gbogbo ìlú ọba tó dára fífi tọ gbogbo àwọn afárá yóò ríra òun ló lójú yóò gàdá gbogbo ẹ̀ èsì ń bẹ́ẹ̀ náà àkùrán ṣùgbọ́n bíbẹ́ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ nítorí káàlẹ́ bá a máa tara kékeré rẹ̀ fún balada ọlọ́run tó fílẹ̀ irú kẹ́lẹ́ bá a máa tẹ̀rọ ọlọ́run tó ti ṣe pọ̀ tó tó bá wù ú ká yóò ṣe gbogbo ẹ̀ líle fún yín bẹ́ẹ̀ tẹ́ gbà àmọ́ lọ́wọ́ bá ṣe gbogbo ẹ̀ ní dẹ́kun fún yín torí kẹ́lẹ́ máa dúpọ̀ sí i. ìfìfẹ́ nínú àwọn àyà Al-Qur'an èyí tó ṣe wípé kò sí ń bẹ̀ ní kíkọ́ lẹ̀ bó bá tẹ́ Al-Qur'an láti bẹ̀rẹ̀ tó fún ẹ̀ ò rí ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ mẹ́rin a lè rí kàkà ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ kò sí ńlọ́pọ̀ ara ẹ̀jọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀yàn ẹnì kan á ní ọkà àlùkùránì láti bẹ̀rẹ̀ dókù kò sí mẹ́sẹ̀ èsì pé ọkọ̀ arọ́ mọ́lọ̀ àparọ́ mọ́ nítorí pé òfin ìdájọ́ ẹni tó bá ṣe dìná tó sì lọ́kọ àbí tó níyàwó ká sọ lóko kó fi kú ọ wà nínú àlùkùránì àmọ́ bẹ́ẹ̀ ni kọ́lọ̀ ń sọ kalẹ̀ nínú àlùkùránì kọ́lọ̀ ń parẹ́ ní kíkí tó sì sẹ́kù ní ìdájọ́ kò sì sí ní ọ̀pá rẹ̀ dídí ọ̀gbìn náà kìíyàmá ní ìdájọ́. torí délé ni Umar radiyallahu anhu ti sọ pé ọ̀rọ̀ ká sọ ẹni tó ṣe dìnnà sọ́jà fi lékọ ká sọ ẹni tó ṣe dìnnà sọ́jà ẹni tó ti níyàwó ló kò pa ìbẹ́ náà kúrò àná àká àṣẹ rí kọ́nà wọn bó tó gbé kíkà rẹ̀ kúrò náà kúrò àná ìdájọ́ ìṣẹ̀kù. kó láyà náà rí والشيخ والشيخة إذا زنيا فارجموهما البتة abilékọ bẹ̀rin ọkùnrin tó ti níyàwó tí wọ́n bá ṣe zina ẹ̀sọ́ wọn ló kó pa جزاء بما كسبا نكالا من الله eléyìí ẹ̀sán iṣẹ́ tí wọ́n ṣe ìjẹniyà sí ni látọ̀dọ̀ lọ. tẹ́lẹ̀ ìdájọ́ rẹ̀ ń bẹ síjọba ìlà òkè yánu ṣùgbọ́n tó bá fẹ́ ké náà kó ara kó síbi tó ti. sọ eléyìí náà òun náà náà sọ ni. ìyẹn ni pé náà kò sí náà máa bá pa ìṣọ̀kọ̀. ó sì ń bẹ nínú àkùrọ̀ ààrùn nítorí pé ọlọ́run parẹ́ tilawatan wa hukman tilawatan wa hukman gẹ́gẹ́ bí sọ ibi suratul ahzab tẹ́lẹ̀ ó kù kọjá suratul al-a'raf ó kù tayọ suratul al-a'raf sọ̀tùmọ́ lónìí kọ́ kánàbí sọ̀rọ̀ àti lọ́nà tó bá jẹ́ àárín ní kíkí àṣírí nídàájọ́ mọ́ torí ẹ̀ àwọn àyà kùrán apá kan ìdájọ́ rẹ̀ pa ìdájọ́ apá kan rẹ̀ kéfì nǹkan tuntun ó ti wà. ṣùgbọ́n ìlànà iṣẹ́ àlẹ́bẹ̀rẹ̀ ìṣe àlẹ́ ìṣẹ̀lẹ̀ àti sọ ikú náà dídí òun ọjẹ́ nǹkan tí ọjẹ́ pé ọlọ́run kò fi pa apá kan nínú tó ti fi léwọ̀ rẹ̀ yóò gbọ́dọ̀ tọ̀. òfin tó dé gbẹ̀yìn ọ̀pá òfin tó síwájú rẹ̀ ẹ má jẹ́ àgbàgbé o tí òfin àkọ́kọ́ ọ̀dọ̀ ta ló ti wá Allah ọ̀dọ̀ náà òfin kejì náà kọ́ ọ̀dọ̀ ta ló ti wá Allah àwọn gbọ́dọ̀ wà máa ṣèlérí kíkí ló dé tó fi jẹ́ kó tó kọ́kọ́ ṣe báyìí ó tún wá ṣe báyìí èyí bí Ọlọ́run nípa ń tọba ṣe kékeré ló dé tó fi ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní máa bí ìyàn léèrè kékeré ló dé tó fi ṣe báyìí ṣùgbọ́n Ọlọ́run ròyìn ara rẹ̀ ó ní fàáàrọ̀ ní máa yọ yìí gbogbo tó bá gbà lérò ló máa ṣe ọlọ́run níbi láti gbà àmọ̀ràn lọ́dún ẹni bọ́ọ̀dì. tọ́ ǹjẹ́ tó bá rí báyìí sí ìgbà tó fìkan kò fìkan rẹ tí kìí ṣe pé ń túmọ̀ sí pé ẹ̀kíní yóò tí ì hàn sọ́lọ̀ tẹ́lẹ̀ wọ́n padà wá hàn sí ni. sàálọ̀ lọ́ọ̀bù àǹdàlẹ̀ ọlọ́run ká tayọ bẹ́ẹ̀. àwọn ṣíà àwọn rọ́fìmọ̀ àwọn ní kò sí náà nítorí ànàkó yẹ tẹ́lẹ̀ sí mọ̀lẹ́bí dáa wọn ní torí náà bá sọ kófin kan kófin kan rẹ yóò mú kọjá pé ọlọ́run ti mà tẹ́lẹ̀ ó tẹ̀sẹ̀ wá mà ní dáhà lọ́wọ́ àwọn àìdá rẹ ọlọ́run ká ti bẹ́ẹ̀ lọ ọlọ́run ti mà ṣùṣùgbọ́n ọlọ́run ló dá wa olóni wá ẹrú rẹ̀ là wá tí ẹni tó ní àwọn ẹrú bá fẹ́ fi wọ́n ṣe ń tọ́ fẹ́ ẹ lọ fẹ́ bi léèrè kò sẹ́ni tó bi léèrè tọ́ ilé ìjẹba mi báwo lẹ́bi ẹ̀rí màálí ìtàn ó túmọ̀ sí pé ìgbà tí anabi Isa alayhi salam ẹ̀kọ́ títún bẹ́ẹ̀ o tó dín yìí ti ké dídí rẹ̀ ó wá sọ gbogbo tó lọ sí sílé ìwọ̀ fún ọ̀dẹ̀ tán apá kan nínú tá a sílé ìwọ̀ fún yìí yìí ti ké gbogbo nǹkan lọ sọ di ẹ̀tọ́ fún ọ torí kò sọ pé kí wọ́n máa ṣe zina kò síbi tó ti sọ bẹ́ẹ̀ kò sọ pé kí wọ́n máa mutí kò síbi tó ti sọ bẹ́ẹ̀ kò sì síbi tó ti sọ pé kí wọ́n máa jẹ lẹ́dẹ̀ kò sì kọ́dà gan tó wá nínú ọ̀kan náà bíbélì wọn. ìyàgbé bíbélì kálukú kan tó rántí wọn mákòsò eh, wọ́n tètè matthew yohana jọ́ọ̀nù tó kálukú kan tiẹ̀ tó rántí. tọ nínú ọ̀kan náà bíbélì wọn ní jésù ó kó àwọn ẹlẹ́dẹ̀ níbi kan ọkọ̀ ọ̀rọ̀ wọn dà sínú odò débi pé wọ́n kú ní odò tó dá wọn lẹ́kọ̀ọ́ tó kú dànù ṣé máa jẹ wọn lọ́dọ̀ àwọn abẹ ṣé ni wọ́n jẹ wọn lọ́dọ̀ àwọn abẹ kò ní wọ́n jẹ wọn. àyàfi bí jésù ti wá lọ sí fún wa ń jẹ lẹ́dẹ̀ yìí o yìí nǹkan mẹ́ọ̀ tó ṣé jésù ló ní wọ́n jẹ sọ́lọ̀ ni ìsọ̀lọ̀ tọ́. wọ́jìtúkùn bí ayé ti mẹ̀rọ̀ pípọ̀ mo sì mú àmì báyìí láti ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yìí àmì òun ẹ̀kọ́ ńlá ni ṣe àmì tọ́lọ̀ náà fi ránṣẹ́ yìí ọlọ́run bá fi ránṣẹ́ ànábì kọ̀ọ̀kan mọ àmì tiẹ̀ wá àwọn àmì míì máa wá tẹ̀ lámì àkọ́kọ́ látàrí àgbẹ̀rù mẹ́rí àwọn ẹni tó ń ra wọn sí tẹ̀rí sámi mi bá fi lè tẹ̀lé tàkọ́kọ́ tí àwọn èèyàn ànẹ́bì wọn bá fi lè gbàgbọ́ ní pẹ̀lẹ́kùtù ha wọ́n kọ̀wé sí ipa wọn wàjìtukùn bí ayẹsẹ mẹrọbíkù mo ti mú mo ti mú àwọn àmì wá báyìí láti ọ̀dọ̀ olúwa yín àwọn àmì ìbẹ̀rẹ̀ wà àwọn àmì tó tún tẹ̀lé àmì wà fún anabi Isa alayhi salam lẹ́yìn pé àwọn àmì ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iná làwọn ìta àṣàlàyé yẹn wípé òun á máa ya àwòrán ẹyẹ pẹ̀lú àmọ̀ wọn afẹ́tẹ́gùn sí adẹ́yẹ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wọn a máa wo afọ́jú sàn wọn a máa wo adẹ́tẹ̀ sàn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wọn a máa jí òkú pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wọn a sì máa fún yín nírò nípa níta ìdíje àti níta ẹ̀kó pamọ́ sínú ilé sínú ilé yín gbogbo ẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tọ́ àwọn àmì ìbẹ̀rẹ̀ nu gbogbo àti anabi Isa alayhi salam nítorí fi ń dà àmà náà nìkan ṣe báyìí ṣe báyìí ṣe báyìí kí ẹkú ti dẹ́kun anabi Musa alayhi salam àmì dábì dà àmà náà ní kọ̀ọ̀kọ́ àtọwọ́ kò túmọ̀ sí fáwọn àmì mi ò tó ṣẹlẹ̀ o tó ṣùgbọ́n ìgbà tí àmì mi ò ṣẹlẹ̀ sẹ́nu pé parun ló dé àmì pé ọlọ́ọ̀dẹ ọ̀pọ̀lọ́ sí wọn ọlọ́ọ̀dẹ náà orí sí wọn ọlọ́ọ̀dẹ ẹ̀jẹ̀ sí wọn gbogbo ẹ̀ wọ́n tún ní wọn mú sábà fún olúwa ẹlẹ́dàá rẹ̀ tó bá ti lè mú kúrò lọ́sẹ̀ ìlà àbàbọ̀ lọ́dà fòdúró wọ́n sì bẹ́ lọ ọlọ́mọ kú ọ́ àti ẹ̀sẹ̀ bí wọ́n yá o lè ṣe jù wá lọ ni <laughs> tó máa mi mi wá wọ́n tún máa mi mi wá nígbà tó lọ dẹ ẹ̀jẹ̀ sí wọn tó máa gbé oúnjẹ kaná kó tó di pé ẹsẹ̀ fún gbogbo ẹ̀ tó à musa ẹ̀jẹ̀ ọ̀dà ẹ̀jẹ̀ lánàá wá jẹ ẹ̀jẹ̀ ẹ̀fẹ́ ti rẹ ti tó dé jẹ à mú nǹkan mi wá dákun sàánú wa bá a fi lu ààrẹ sóun tó bá ti mú ìfọ àgbàgbọ ọlọ́sùn ọlọ́run bá tún dẹ ọ̀pọ̀lọ́ sùn wọn ní ọmọ ẹ̀sìn ẹ̀dá lórí iná kó sì dọ̀pọ̀lọ́ tẹ̀lé ẹ̀rù kàkọ́dọ̀pọ̀lọ́ so gbogbo eléyìí la tún kà wọ́n láyà wọ́n Musa bá wà bẹ́ lọ so ìjọba ti mú tọ̀pọ̀lọ́ ìkó àgbàgbọ́ so wọ́n tún kọ̀ ọlọ́run tún dẹ iná sí wọn kó mọ́lá tọ́ ẹgbẹ́ tí yẹn bá hàn orí báyìí ó fún mi rẹ́gẹ́dẹ́ ah orí bẹ́ẹ̀ gbogbo ilé gbogbo ọ̀nà a musa ilé ìpò ilé ìpò bá sórí tí ọ̀rọ̀ tàwọn orí ìbàdí kù àdéhùn lọ́tẹ̀ yà á gbà kú títí o fi pé orí ti àmì mẹ́ta wọn gbàgbọ́ ní ìsìn fìrà ànábì musa sọ fún fìrà àwọn ọ̀gá a ó ti wá hàn dájú kó lórí ibú ni wọ̀nyí so ìgbà náà ló náà ní ogún dání ọwọ́ àgbà parun dénú nítorí pé àwọn àmì ọlọ́mọ wá nítorí àti dẹ́rù bá àwọn èèyàn ìgbà táwọn èèyàn bá wá pọ̀ láti gbàgbọ́ ìparun lóde ṣùgbọ́n náà lánàá bẹ̀rẹ̀ Isa alayhi salam yàtọ̀ táwọn àmì tá a sọ yìí báyìí ẹ̀rì kí wọ́n ti tọrọ hal yastati'u rabbuka an yunazzila alayna ma'idatan min as-sama' náà wọ́n Isa ń wà dáadáa lọ gbọ́gbọ́ iná ni sólùwà rẹ̀ lè sọ túrì oúnjẹ kalẹ̀ láti sánmà tá a jẹ nínú rẹ̀ nù tá a sì mọ̀ pé agbàgbọ́ ọlọ́run náà ti fọ́ sípa agbàgbọ́ ẹlẹ́bi <laughs> sani ẹ̀kọ́ ayọ̀ lọ tẹ́ ẹ bá jẹ́ ẹni tí ó ló ń gbọ́ nítorí táyà bá sọ̀kalẹ̀ tẹ́ ẹ wá sá ìgbàgbọ́ kí ni bọ̀ ìyá so àmì àkọ́kọ́ ń bẹ àmì tó tún tẹ̀lé ń tún bẹ ìgbà táwọn yìí bá ti kọ̀ ọ́ láti gbàgbọ́ kí ni máa dé lẹ́yìn rẹ̀ ìparun torí ẹ̀ ló ti jẹ́ kí ńgbà tó ń bi anabi sallallahu alaihi wasallam léèrè pé wọn náà ìwọ tó lọ bí anabi tó jẹ́ gbogbo ẹ̀ ń gbélé àbú àyùbù là sọ́ọ́rí àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ ò nílé tara tiẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ńgbà tó tún á nílé náà wà ikú olówó fà á ní Madina no ní Mẹ́kà ní Madina anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ pé kí ni àwọn tí wọn dáǹjẹ náà níwọ̀n náà jẹ kí ti pọ̀ ọ̀gá kò lè kí kí ọlọ́run wọn kọ́lé kan fún ọ tí ó jẹ ti gold táwọn akérèmọbòdò ọmọ wa sàn lábẹ́ rẹ̀ lẹ́yìn náà kí àwọn mẹlẹkẹ ọmọ wa mú síra sí ọlọ́run fún àlùfáàní kí wọn máa mú ká máa wò wọn báyìí pé sọ ọlọ́run fún jìbìrì là ó jìbìrì là náà ó náà ń gbé bọ ó ń gbé bọ ó ń gbé bọ ó <laughs> tó fi wá fún ọmọ amadu pé yẹ káfíńmọ pé yẹ ọlọ́run ló fún ọ lóòótọ́ àbí kọ́nà àtàwọn mọ̀lẹ́kọ̀ọ́ tiẹ̀ jọ wá wọn jọ wá fún tòkà fún ọgbẹ́ àwa la rán muhammadu hàn tó máa náà ẹyin gẹ́gẹ́ bíi tààrí tí wọ́n ń bùkátà gbogbo nǹkan yìí ẹ́ so anabi sọlá àtúnṣe subhana subhanallah hal kuntu illa basharan rasula ògbóni fọlọ sẹni mo jẹ kankan mi ju èèyàn òjíṣẹ́ Ọlọ́run lọ ẹ ń gbogbo nǹkan yìí bó mo ti fẹ́ sí irú níta ń pè ní ọ̀rẹ́ ń pé àmọ́ wọn ti ṣe tí ìwọ ẹyẹ kí lè lọ jẹlé gold diamond <laughs> so Ọlọ́run fẹ́ràn àjọ yìí púpọ̀ Ànábì sallallahu alaihi wasallam gbogbo nǹkan tó bá bẹ lọ fún yóò wọn ò tètè bẹ àmọ́ tí a máa ṣe tí wọn ò gbàgbọ́ fẹ́ràn pé ìparọ́ ti dé àwọn ò ní sí gbẹ̀ndà ìgbéyàwó ti dé so ṣùgbọ́n inú ayé táwọn à ń jẹ kọlọ́ọ̀dà kọ́kọ́ mọ́sọ̀ di yà ó ní kí gbogbo ẹni tó wà láyé ìtànẹ́bìrọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n máa dé ọ̀daràn nù wọn yẹn wọ́n lè máa pàmì hàn o nílé ayé ń bí kọ́ máa róríṣiríṣi àrélù àjálù fìtínà róríṣiríṣi òfò nínú ẹ̀mí òfò nínú dúkìá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ eléyàn àmì lásán yìí so ọlọ́run ọba ó rí sáàbù ya kálukú nínú ìjọ yìí ó rí sáàbù rẹ lẹ́ẹ̀dẹ́jọ́ gbìndà rẹ̀ wọ́n lọ́wọ́ lákẹ́lẹ́ mọ̀ tó ń sọ́bọ̀ kọ́tù bẹ́ẹ̀ lọ́lọ́run náà sọ fún wa náà pàtó ìbá ti tí mo ti sọ sáájú pé ní pàjọ yìí ìjọ gbìndà kìyàmù gbogbo iṣẹ́ ìsìn yẹn ti lọ. ẹ ò gbọ́ àwọn èèyàn náà lè sọ́ọ́lé àwọn náà ní àwọn fẹ́ àmì ó sì bẹ́ẹ̀ lọ gbogbo wọn sì wò nínú àpáta àkúnmíṣì ẹ dàpọ̀ ká ló lè ṣe léyìn ọlọ́ kàkà fún ọgbà gbọ́ ẹ bí ètò pọ̀pọ̀ bò wá lójú ni ànábì sọ àdìsí fún ọkẹ ẹdì mọ ẹ̀yìn ọmọ mi níjọ kan ọlọ nà ọtún wàhí oní ọmọ mi níjọ kejì ẹ pé gbogbo olú àwọn ọmọ àsọ́lù òfin yìí ti ga jù tọ ó ní ẹwájú yé ni o ràkúnmí ọlọ́ni pẹ̀lú ẹsẹ̀ mi sùn àbùsùn ẹgbẹ̀rún fún wa burúkú àwọn torí tẹ́ ẹ bá ti bẹ́ẹ̀ ẹ̀ ìyá burúkú ní ọ̀bà yìí tọ́ ńgbà tó yá wọ́n pèsè pèrò ìdí ń bàá dà ẹ̀ṣọ́ ha ètò ìdólórí ibùdó ní wọn wájú ẹ̀tẹ̀lẹ́mi àti gbogbo àwùjọ lórí ibùdó máa bẹ àbẹ ẹkọ ni ẹ ẹ sọmọ aláwọ dáràn àwọn dáràn àwọn dáràn gbogbo yẹn ọmọ yẹn ìjà ara ti o ìjọba lè kó wa o àtúrí àbọwọ pálábà wà bá lọ sí gbígbé ẹnìkan wà kí ni kí ni bọ́ sókè ọtí lọ́gbà ọ̀dà ìyẹn síwájú. so ìdá nígbà àṣà àṣọ ha olórí kújù nínú wọn lọ bọ́ wájú ó sì pa àkúnyàn tọ wọn fún wa sọ fún sọlẹ pé ẹ sì náà bí má tẹ̀rí dùnà lórí ìyàtọ̀ ṣeun à ń pè bá àwọn àyà àtiwá tó o tó gbà. ẹ sẹ́sì mọ́ kí lọ́lọ́ ṣe fún ọ dẹ́mdẹ́mà àlẹ́yìn rọ̀bùhùn bẹ̀rẹ̀ bẹ́hẹ́m fẹsẹ̀ wá. ọlọ́pọ̀ wọn pọ̀ torí ẹ̀ṣẹ̀ wọn pa wọn wọn wá sí wọn lẹ́bù mẹ́lẹ̀. wọ́n náà yẹ kọ́ fún ọkùnrin kọ́nà ọlọ́run ti ẹ̀bẹ̀rù kí ni consequences rẹ̀ pé lè ọmọ àrùn jam kàkiri fún ogun ọ jam subhanallah ó túmọ̀ sí pé gbogbo àmì ìlànà bíi ìsàkùn wa àmì tẹ́ẹ̀tì tẹ́ẹ̀tì gbàgbọ́ àmì tẹ́ẹ̀tọ̀rọ̀ píparun ti dé gbogbo ìlànà bíi ríta ló mú wa. فاتقوا الله وأطيعون تورينا ìpáyọ Ọlọ́run ìpáyọ Ọlọ́run ní ìdí àlà ìpáyọ Ọlọ́run ní ìdí àsoríire ẹni tí ìpáyọ Ọlọ́run bá fi lè gbẹ̀yìn ní ọ̀rọ̀ rẹ̀ orí ibùjẹ tiẹ̀ ẹni tí ìpáyọ Ọlọ́run bá bẹ ní ọ̀rọ̀ rẹ̀ lóríire ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب gbogbo ẹni tó bá fi lè fáyọ lọ ọlọ́wọ́n bọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ yóò máa ṣe ọ̀nà àbáyọ fún níbi gbogbo òṣòro yóò rọ̀ ọ̀nà àbáyọ yóò sì máa rọ̀ lọ́rọ̀ gbọ̀nà tí ò lérò. tọ́ nítorí ti eléyìí ó ní fẹ́tẹ́kùlá torí pé gbogbo ànábì ọmọ ọkùn òpin yẹn lọ sí ìdíkẹ́ mi ní kẹ́ máa sìn ẹ̀kọ́ lọ́nlẹ̀ torí pé nítorí wọ́n á pè wọ́n lọ síbi rẹ̀ ní kí wọ́n ṣe kí ni kí wọ́n sin lọ torí ẹ̀ tún dá wọn padà sídìí ọ̀rọ̀ ọlọ́run tọ́ran wọn tọ́ran sí wọn pípa tẹ́kù lọ́ọ̀ha ẹ̀pá yọ̀ lọ ẹ̀yìn sì mà kí ni sì mà pa yọ̀ lọ kò sí ntọ́lọ̀ fipọ́ láti kò sì jìnnà sí ntọ́lọ̀ pọ. wà á fi hàn ẹ̀sìn máa tẹ̀lé tèmi torí pé tẹ́kù ọlọ́ọ̀hìn ìbàdà ولا تتحقق العبادة عبادة إلا بالمتابعة الصادقة للنبي ìsinlọ́run lè jẹ́ sinlọ́run bí ọba tẹ̀ lánàbí tọ́lọ̀ rántí yẹn. torí ẹ̀ náà ló ti jẹ́ pé la ilaha illallah rasulullah tọ́ba ní la rasulullah ò lè gbọ́ lọ́n torí pé olè olè jẹ́ ọ̀nà míì kí èsì tọ́lọ̀ ló fi tọ́ba ti ní rasulullah

ìsìnkú ànábì máa ń pè yẹn lọ síbi pé ẹ máa sìn mí àbẹ̀dẹ̀ ẹ tẹ̀lé tèmi nítorí pé òun lọ mọ náà jù láyé tiẹ̀ òun ni ó sì fi yín mọ̀nà lọ ibi tẹ́ ẹ fẹ́ gbà tẹ́ fi sin lọ tẹ́ fi ní fẹ́ lọ. rẹ̀ fẹ́ tẹ̀kù lọ́hà wà ọ̀pẹ̀ ìhò lẹ́nàdí ìta ti pè wọ́n kò sí dọ́tún pé wọ́n gbé ẹ máa sìn soso gbogbo táwọn sí lẹ́yìn ọ̀rọ̀ yẹn tí wọ́n ń sìn tí wọ́n ń bọ́ ìpàdé lóbi kì í ṣe bíbélì wọ́n ti àwọn ìpàdé rẹpẹtẹ tó ṣe pé wọ́n kọ̀wé nítorí rẹ̀ ìwé wọ́n sì wé nípa rẹ̀ gbogbo àwọn pàdé yẹn ṣùgbọ́n àwọn ẹ̀sìn láǹfààní àti túmọ̀ kan nínú ìwé yẹn ti dè yorùbá nítorí wàá lọ hajj tó ṣe ṣe kíjọba ogun ru rẹ̀ ṣèwé yẹn tóbi gbogbo pàdé kan ṣe láyé tí ẹ̀sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù ti dàbò ṣe dà kò sí nǹkan kan nínú tí wọ́n ṣe nínú bíbélì bíbélì tó àlọ́ àtúntí pé rọ́kùnrin rẹ̀ kò sínú bíbélì náà tó gbogbo ìpàdé lóbi sí ìpàdé tí wọ́n ṣe ní Constantine ìpàdé tí wọ́n ṣe ní eh, wọ́n ti pè eh, wọ́n ti tọ́kíà ìpàdé tí wọ́n ṣe ní Istanbul ìpàdé tí wọ́n ṣe tí wọ́n ṣe tí wọ́n ṣe ibẹ̀ ìpàdé mi ó lè jẹ́ pé n tó gún wọn lọ pàdé mi pé kílànà pé Jésù láti fi gbogbo sọ́ọ̀tì ọmọ sọ àwọn Roman Catholic nìyẹn pé kí ni ká ká tó fún ọmọ pé Jésù gbogbo sọ́ọ̀tì wa lágbàáyé tọ́lọ̀ nìkan ọmọ pé àbọ̀mọ́ ọlọ́ọ̀ àbí mẹ́ta lọ́kàn ọlọ́ọ̀ ń ṣèpàdé fún ọ̀fẹ́ lura wọn gbàgbé táwọn kan wọ àwọn kan wọ kan wá láti wọn ti báyìí wọn kọ lọ làwọn máa pè àwọn kò pé lọ ọmọ lọ làwọn máa pè wọn máa pè títí pé ah, ah, ẹ̀dá fún torí tọ lọ gbogbo kẹyì ti lé ju ẹ̀dá àtẹ díẹ̀ ọdẹ ẹ̀dá apanukọ lórí nǹkan kan wọn lè túká tẹnu òní kò wọn tún fi pàdé sígbà mi. àbáyọrí ìpàdé ní tẹ́rì tí wọ́n ṣe ní ìtìdánpẹ̀ lẹ́sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù torí àwọn onípìn ọmọlẹ́yìn jésù torí ọmọlẹ́yìn pọ́ọ̀lù ni wọ́n ìgbà tí pọ́ọ̀lù tó wá gbé creativity wọnú rẹ̀ lọ́dà tó ti dà so nítorí de eléyìí báyìí ìpàdé àbáyọ àbáyọrí ìpàdé ìnínú tó bí níta ẹgbọ tí wọn ń wí lónìí náà ló bí nítorí tí wọn ń ṣe lẹsìn ah, ẹ dákun ẹsìn tí a bèèzì sórí àbájáde ìpàdé ẹnì pé ìpàdé mi lè tú àbájáde ìpàdé tó síwájú ká àbí ò lè tú ká ah, lọ́pàá ló fi jẹ́ pé gbogbo ibi tó bá lọ ó rí pé kíbílà tọ́sí ọ̀jọ́ ra wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni kíbílà mọ́tọ́lá ti ń kọ́ gbogbo kíbi tẹ́ bá kan náà là ń kọjú sí àbí èsì adúpẹ́ fọlọ́ ẹni tó bá tó kọ́kọ́ pàkọ́ tá àlùkìbílà kó kírun wò káwá wò ìrìn wò ní kí ní àtẹ̀jọ́ fẹ́ fún ọ ní náfìlà tán oníraka mẹ́rin ẹsẹ bàbá wa àmọ́ gbọrọ gbọrọ àti ọkọ yìí ká sùn yà ni ẹlọkùn ìgbà náfìlà ṣe tá nìyẹlẹ gbogbo òun dá tí ó jẹ fún akọyìn sáré fìlà kì í sì ń sọ sọ sọ sọ náà ọba tẹ àmọ́ àwọn ẹ̀ẹ́dì sọ́ọ̀tì kan kọjú báyìí ládùúgbò kan náà ọ̀kan sì kọjú báyìí ọ̀kan sọ ah, ẹ̀ẹ́ nínú sọ́ọ̀tì kan náà nǹkan bẹ́ẹ̀ kó gbẹ́ tùgẹ́dà àwọn kan kọjú báyìí àwọn kan kọjú sí wọn báyìí àwọn kan kọjú sí báyìí àwọn kan kọ sá àbíbẹ̀ sọ tòkí tí bíláà ńgbọ́ lọ́wọ́ ọ̀ká débẹ̀ kó tú ẹ ti mọ wọn alẹ́ bèrè ìta tó ń fi kú bẹ́ẹ̀ tí وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا الله تعالى لا تكن ما فيه في اسماء الزكاة تنو كان تيوك تنو نمو على كبلا هذا ما يقول ẹni tó fẹ́ kọ́ ni kò síbi tó kọjú sí tí ò lè kọ́ ni olú pẹ̀lú kọjú sí tí lù òní dún subhanallah ṣùgbọ́n ìtìlọ́kùnrin yẹn ibẹ̀ ni gbogbo àwọn anábìyàn ọlọ́mọ kọjú sí tí wọ́n bá fẹ́ fi hàn. tóbi dórí ànábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tánàbí sẹbẹ̀ oṣù mẹ́rìndínlógún kọ́lọ̀ wọn bó tó sọ kọ́kọ́ dáná ra taqalluba wajhika fi as-sama' falanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shatra al-masjid al-haram wa haythuma kuntum fawallu wujuhakum shatrahu njọ́ lọ́lọ́n kò pín sí àǹdojú kọ́ bẹ́ẹ̀ tó lọ́kùnrin tó ní ní ìsìnkàbà nìkẹ́ mẹ́kọ́jú sí. àwọn tó máa ń tẹ̀sí àwọn máa ní kíbla àmọ́ àwọn tó jẹ́ pé tọ́ fáǹtì ni gbogbo làwọn kọjú sí o so nítorí di eléyìí báyìí fọtẹkùlá àwọn afẹ́rọ ànábì yìí ká wá sojú abẹ́ǹkò láti fi yé wọn wípé òun ń mi sọnà ń yìí ti sọmọ lọ ń yìí ti sàbàlà kan lọ tọrọ lọ yìí ṣe sí apàtì tá a lè túká. إن الله ربي وربكم ربكم فاعبدوه هذا صراط مستقيم دجاج الله الله ما بين الله الله أنت نقول الله كل ما به الله ونيو الله olólayé lọlọrun Allah nígbà tó bọ́ sí olójú ọbọ̀ sí Allah nígbà tá a lè tá a bá olómú amọ́ba Allah ọba gbogbo àgbáńlá yìí rọ́ọ̀bì lọ́lúwa tèmi wà rọ́ọ̀gbọ́kùn òun náà lọ́lúwa tìyín náà. wọ́n tàn àbí ọ̀sán nígbà tó ní olúwa rẹ jésù jésù ti sọ pé Allahu rabbi inna Allah rabbi wọ́rọ̀ bọ̀. Dájọ́jú olúwa, òun ni ẹlẹ́dàá tèmi o, òun ló rè mí lọ́tọ́ mi o, òun ni mo sì gbọ́dọ̀ máa jọ́sìn fún torí pé àrọ́pù ó wà làbò. Àrọ́pù sàmáwí rọ́pù ìtumọ̀ rẹ̀ ni ẹni tá a gbọ́dọ̀ jọ́sìn. Ó lọ dá wọn lágbọ́dọ̀ jọ́sìn. Tọ́ ẹni tó ń pè lọ́nà olóòórùn náà tún lọ́nà ẹni tí wọ́n ń sìn olóòórùn lẹ́ni tí òun gbọ́dọ̀ jọ́sìn fún ó sì ní ẹni tó ń jọ́sìn fún lẹ́yìn náà gbọ́dọ̀ jọ́sìn ó sì lẹ́ni tí sọ ọlọ́run tó náà lọ́lọ́run ti yín àṣírí tú àbí òtù ọ̀là òtù àkàrà tú kánú epo torí di eléyìí báyìí àṣírí tú inna Allaha rabbi wa rabbukum fa'budu oníkẹ́ máa ṣe o hādhā ṣirāṭun mustaqīm eléyìí lójú ọ̀nà tó lágara lójú ọ̀nà tó tán anabi isa ti ṣe sọnù o ó sì hàn gbangba gbangba tọ ṣé ọlọ́run alẹ́tọ́gbẹ́ mọ́nà mi àbá alẹ́tọ́gbẹ́ mọ́nà mi alẹ́tọ́gbẹ́ mọ́nà mi torí pé ọlọ́run náà ni ọlọ́run ọlọ́run kọ́ ni jésù àbí èyí wa èyí náà padà sínú dictionary ti english ṣe bá ti délé ẹsì wò ọlọ́run òyìnbó náà kọ́ pé a double l a h kẹwò túmọ̀ rẹ̀ wò so àwọn ní òun ní Arabic pronunciation àbí Arabic word for God kìí ṣe Arabic word for God God báwo torí pé God tẹ́bá tún padà sínú dictionary yìí kan náà kẹwò jí ojì ẹ̀rí pé wọ́n máa lò fún ọlọ́run wọ́n tún lè lò fún kàmí gbogbo dictionary yìí oríṣi márùn-ún ó rí kìí ṣe kìí ṣe Allah nìkan náà ń lo God ṣùgbọ́n eléyìí jẹ́ ìpèníjà ṣèwádìí ǹjẹ́ wọ́n lo Allah fún nǹkan mí ìtọ́ yàtọ̀ sọ́lọ̀ kò ṣẹlẹ̀ nísìnyí pé Abdullah Abdulrahman Abdulrahim Abdulsalam Abdulmumin Abdulmuhaimin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni kìí sẹ́ bá wọ́n.